which mislead people, which make people go astray. The darkness in the aqidah, in the belief, in the belief on the Almighty Allah subhanahu wa ta'ala. The darkness in behavior, the darkness of attitudes, life itself, you know, Illinois, to one light, illumination of Allah, which is the light that guides to Allah subhanahu wa ta'ala that guides to paradise which in effect shows that anything contrary to this light will lead to darkness and lead to straying and that is why the Prophet ﷺ in virtually every of his sayings warned against innovations in fact, in one of his statements in tradition, the Prophet ﷺ said, إِنَّ الشَّيْطَانَ قَدْ يَئِسَ أَنْ يُعْبَدُ بِعَرْضِكُم Shaitan has lost hope of being worshipped on your land. Wherever you have Muslims, Shaitan has lost hope of being worshipped there. Walakin, except in some little little things which you will underestimate in your deeds through this underestimation you interpolate things into the deed before you know what this what you call little becomes big and it becomes the real thing that will undermine the deen itself then the Prophet ﷺ said, فَهَذَرُوا Be warned, be forewarned. إِنِّي fikum, ma in إِن تَمَسَّقْتُمْ بِهِمَا لَن تَدِلُّوا أَبَدًا I've lived, I've left between you now those, that thing which if you hold very fast to them, there is no way you can go astray. Kitabullah, the book of Allah, was Sunnati, and my tradition, my way of its interpretation and application. You know, there's a very clear, a very simple analogy here which we make things very much succinct to us. Supposing we try to throw aside the manual that accompany our vehicle and we just want to use our own intellect or our reasoning to operate our vehicle it makes sense to put water where we should put fuel because when you look at the economic situation, it is more economical to put water where you're supposed to put fuel. And it is more economical at the same time to put fuel where you should put water because you spend less. Is that not? Yes. But to maximize the utility of your vehicle, if you do that, what will happen? It will knock the same thing applies to the matter of the deen. When you interpolate things into the deen contrary to the present manner in which it was revealed, the deen will not perform what it's supposed to perform because that will no more be the deen again. And that is why the Prophet ﷺ was very, very tough against innovation. It was very succinct. He said, Man amila amalan laysa alayhi amruna fawarad. Whoever does a thing, a thing amalan, whoever does a thing contrary to our instruction, you know, فهو رد that thing which he has done whatever be how very good his intention may be will be returned back to him it will be unaccepted as an act of seeking Allah's way of faith in the day of judgment that it will be rejected so any person who does anything whatever be his good intention if it is contrary to the way the prophet ﷺ did it such a person is just busy doing nothing. You just get busy doing nothing, wasting time and energies. That is it. Which means that it is not the multitude of actions that ensure salvation. No, but the correctness. It has to be correct. That is why Allah subhanahu wa ta'ala says, لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنَ عَمَلًا your being in this world is to test you who of you will be better in conduct the betterment of conduct is for an action sanctioned by allah to be done with the intention of seeking allah's mercy in the day of judgment and to be in consonance with the practice of the Prophet sallallahu That is very important, and that is why we have spent a lot of time on innovation and the dangerous effect of innovation to the deen. And uh, we also narrated the saying of the scholars of Sunnah, uh, the harshness of scholars of the Sunnah on the issue of innovation. So much so that in one of our readings we've come to it that one of them was saying, Do not say salam to those who are perpetrators of innovation. Not only that, don't marry their daughters. Do not give them your daughters in marriage because you will be contributing one way or the other to the entrenchment of innovation. So much so that it is said, you know, in Islam, it is haram, it is forbidden for you to keep malice with your brothers for more than three days. There's a categorical hadith on that. You don't keep malice with any person. But this hadith is not applicable to a perpetrator of innovation. That is it. It is not applicable. The consensus of the scholars is that this is not applicable to a, an innovator. Why? Because it's a virus which must be avoided. Because associating with him or her is inimical to your own practice of the deed. We seek refuge in Allah subhanahu wa ta'ala against doing innovation or supporting innovators or associating with innovators. Now, this is the journey so far, and uh, inshallah al Kareem, normally, this last Sundays of every month, Gregorian month, we use it as uh, the day when we try to cross fertilize ideas and teach ourselves certain things or the other, which must have cropped up from our various discussions, and uh, we try to use this day for question and answers. But unfortunately, I was away for some time. So, inshallah, today we will react to some of our questions and uh, seek the understanding of the scholars in order to give us guidance may Allah guide us to the right path. níta ah, máa ń ṣe tẹ́lẹ̀ náà ni wípé ọjọ́ ahad tó bá jẹ́ ìparí oṣù ti Gregori pé àwọn ìbéèrè kọ̀ọ̀kan tó bá jẹyọ àtàwọn masáìl tó bá jẹyọ nínú àwọn nǹkan tí a ti sọ sẹ́yìn. So ká try láti gbéyẹ̀wò kí ọlọ́run ọba subhanahu wa ta'ala kọ́mọ́ sàtọ̀ sí ọ̀nà náà asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. aleykum salaam wa rahmatulahi wa barakatu alhamdulilah adúpẹ́ fún àwọn bàbá ọlọ́run bá ọ̀sán yín ní ẹ̀sán olórí tó pọ̀ alhamdulilah tí ó ṣayín dé ní ayé àti àlàáfíà ọlọ́run àṣírí àlékún àlàáfíà fún ìsà àwọn tàbá ní ìbéèrè ká nọwọ́ inṣàlá àgbà numbers ni. aki àwọn sheik wa pé wọn kúrin náà wọn bá sílẹ̀ sàn dáadáa wọn jẹ́ omi ogun fún wọn. Hmm. ọmọ ìyá ni yóò ṣe ọmọ ìyá sì béèrè kan pé sísítà tí ó wà nínú idol.

that he is observing a menstrual period. Huh? Huh? Oh, okay. Observing a menstrual period, the husband uh, could not be patient, was not patient or allow himself to be to be possessed uh, by shaitan and uh, because you know if he had not been possessed the verse of the Quran is very categorical on this يسألونك عن المحيض قل إي حدن فاعتزلوا النساء في المحيض The Quranic verse is very categorical about that. They ask you about menstruating women. Can we conjugate with them, our wives, when they are under menstru menstruation period, when they are in menstruation period? The, Allah subhanahu wa ta'ala who is the creator. الذي لولا خلق ولولا أمر is the creator and is the one who knows what is best for the creatures says فاعتزلوا النساء في المحيط when women are in their menstrual period, you withdraw yourself. Not the way the kuffar before us withdraw by abandoning them, by not interacting with them at all. No. You eat together, you sleep together, you do everything together. The Prophet said, You can even enjoy yourself except in from the main place you know, where the height is coming. The Prophet ﷺ demonstrated this to explain the sunnah to us. That you place the clothes on her to cover up the place. You enjoy every part. You do some romances and all that. You still do the enjoyment without necessarily going there temporarily before the purification so that you cannot have your wife normally. The Prophet ﷺ has explained, explained that. But we now find a person who was possessed because there's no any way of explaining it other than being possessed. He was possessed by Shaitan and he threw away all Allah's injunctions and uh, the prophetic injunction and cohabitated with his wife while she was under menstruation period. Hmm. One. The problem with that is that whatever calamity befalls him, he says he is not interested. He know calamity will come. But the woman involved is now asking what bath will she observe and when. After the cohabitation, because an action has taken place, she should do know, She should take bath for know." Then after she had become pure, you know, the hide had ended, she will now come and take the hide. She should not delay that of Junub. She should do that of Junub immediately, it occurs, because there's a different action now. Aha. That is it. May Allah guide us right. Now, ìbéèrè náà ìbéèrè ọmọ ìyá wa ni wípé ọkọ. káṣetánì tó kì mọ́lẹ̀ tó tó tó borí rẹ̀ torí gbogbo wa náà ni a ní àṣetánì lára tí èèyàn bá ti ń súnmójú ọ̀nà ọlọ́run bá sí àṣetánì rẹ̀ yóò máa yẹ̀bá yóò máa yẹ̀bá débi pé yóò máa bẹ̀rù gan-an àti gbàyàn níyànjú àti ṣàbúrú bó tiẹ̀ jẹ́ pé òun lè má ṣe dáadáa. a ẹ̀rí wípé gbogbo wa la ní lára yìí òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ló sọ bẹ́ẹ̀ nínú hadith tó wà nínú sahih muslim. nígbà tí Aisha radhiyallahu anha ó ṣèṣe kan tí ẹ máa wọn obìnrin àwọn ìyá wa wọn ò wọn gbọ́dọ̀ àdámà wọn náà ni wípé kí wọ́n ṣèṣe kan òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam wa a àṣetáni rẹ ti dé sí ọ ó ní sóun ńlá ṣetáni òjíṣẹ́ náà gbogbo wa ni dá ìyá wa òdo ń bẹ̀ wọ̀n ó ní àtiwọ́ náà sallallahu alaihi wasallam òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní àtẹ̀mí náà ṣùgbọ́n ọ̀tọ̀ ló rìn ní tèmi tèmi gba Islam kì í wá gbà mí níyànjú àti ṣàbúrú dáadáa ní máa gbà mí níyànjú lórí rẹ̀ láti pé ìwọ ọlọ́run ọba òun ìtú ọmọ ara mi ṣe lórí rẹ̀ ni sẹ́wọ̀n pé ọ̀tọ̀ lórin ni lóòótọ́ sallallahu alayhi wa alayhi wa sallam. bí èèyàn bá ṣe gbìyànjú àti tẹ̀lófin ọlọ́run ọba sí kí dẹ̀ ni ìgbìyànjú yìí ni wípé tí nǹkan bá ti délẹ̀ kí ló fi ọlọ́run ọba lórí rẹ̀ kí làlàyé òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam àwọn ẹni ìsíwájú tọ́lọ́run ọba ní wọ́n ti pegedé. wọ́n káre kí wọ́n tó lọ ń bí wọ́n fún àwọn kan nú wọn ní certificate àjẹ́nà kí wọ́n tó kó ń bí ìwé ẹ̀rí pé ẹ gbà ẹ ti dọ́mọ àlìjẹ́nà báwo ni wọ́n ti wá ṣe é torí pé kí ni ẹni mànà lọ́ọ̀yà tẹ̀lé àwa náà fẹ́ wà bíi tiwọn afẹ́ bójìṣẹ́ náà sàásàlà ń wọlé ọ̀la wọlé ọ̀la kì í dẹ̀ ṣe fi kọrin ń tà máa mú lónìí. béèyàn bá ti ń ṣe léyìí sí bẹ́ẹ̀ ni àṣetánì wọn máa yẹ̀bá sí adẹ̀rí nínú àwọn sábẹ́ òjíṣẹ́ náà sàásálàm tó jíṣẹ́ náà sàásálàm gan jẹ́rìí sí kò yé dé jẹ́rìí èké ntọ́lọ́wọ́n bá ní ọ sọ ní sọ wípé tọ́ba gba ọ̀tún àṣetánì ọgbà òsì ni ọ sálọ fún o ní ọmọ bọ́lá pé a. Ah, àṣetánì gan máa ń bẹ̀rù rẹ̀ pé a torí kí ni ọ̀fà ó lè pọnpọn lórí ìmú ọ̀rọ̀ ọlọ́run ọba ṣẹ bọ́lọ́run ọba sì fi hàn òjíṣẹ́ náà sílá lọ́sọ̀ kò fẹ́ ya pàṣẹ ó ní òjíṣẹ́ náà ti lọ abákẹ́tì tẹ̀lé wọ́n ti lọ wá pọ̀ òun náà fẹ́ lọ tẹ̀lé ibi tí wọ́n wà lónà fẹ́ wà àwọn èèyàn nù tán wọ́n ní ọmọtẹ́kùn bí ẹkùn náà ni ọdẹ bímọ tó tún fẹ́ wá gbóná ju tiẹ̀ lọ abdullahi ibn umar radiyallahu anhu tó téèyàn bá ti di wípé kò fẹ́ gbà òun gan náà nínú ọkàn rẹ̀ àti tẹ̀lófin ọlọ́run ọba òun ó ti ń kọ́lẹ̀ nínú ọkàn rẹ̀ ó ti sílẹ̀kùn fún àṣetánù àfisọ yìí pé àṣetánì ó ó je ó ó kó sí lọ́pọlọ ìyàwó rẹ̀ ń ṣe nǹkan oṣù kí n dẹ̀ lòfin ọlọ́run ọba lórí nǹkan oṣù òjíṣẹ́ sallallahu alaihi wasallam Allah subhanahu ó ti fi tọ́ wa sọ́nà tó yi pe enikeni tó bá rìnà mí ìyàtọ̀ sí tiẹ̀ yóò sì nàní. àwọn àjọ tí wọ́n wà kí mú kó jíṣẹ́ sallallahu alaihi tó dé. ó ní bí wọ́n ṣe é ṣe pẹ̀lú obìnrin tí wọ́n máa ń ṣe nǹkan oṣù wọ́n kọ́lé fún ni wọ́n kọ́ yàrá fún ni wọn ì bá ṣe nǹkan kan wọn ò ní jẹun rẹ̀ ah! ṣùgbọ́n ìjọ ọ̀mọ̀nà ní tiwa àwọn sábẹ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́wọ́n abilé ṣé báwọn èèyàn wọn yóò ṣe ń ṣe ní káwa náà máa ṣe ọlọ́run wa dáhùn pé isa lónìí kan ní mahid wọ́n ń bi ó léèrè nípa obìnrin nígbà tí ń bá ń ṣe nǹkan sùn kò lè hàdà sọ fún wọn wípé ká súnmọ́ àwọn àyàwó wa ń gbà wọ́n bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ẹ̀gbin ni o mùsùlùmí dẹ̀ ẹsẹ̀ lẹ́gbin mùsùlùmí ẹsẹ̀ lẹ́gbin Allah subhanahu wa ta'ala kò fi máa ń bẹ̀ wọ́n ni fa'tazilu nisa filmahid sọ fún wọn wípé kí wọn kóra aró fóbìnrin wọn kí wọn má sùn mọ́ wọn nígbà tí wọn bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ṣùgbọ́n ara yàtọ̀ àwọn ẹlòmíì jojúmọ́ wọn gbọ́dọ̀ rí ìyàwó wọn kìí sáàmù àdámánì àdámánì ara wọn sàbẹ ọ ń gbààwẹ̀ lóòótọ́ ṣùgbọ́n tọ́ba ti sínú yóò sùn mọ́yàwó rẹ̀ yọ̀rọ̀ kò tó sáré lọ kírun bìtọ́ làwọn ọba tó ṣe é ní tó ní kó tó fún un lágbára dé na tó fún un lágbára dé na but Allah subhanahu òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ọlọ́run ọba wa rán sí wa wípé tọ̀ kò túmọ̀ sí pé àlejò gbádùn míì lára wọn o ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ní wípé ọ̀nà tí ẹ̀jẹ̀ gbìngbọ́ à ń jáde a gbọ́dọ̀ sùn bẹ́ẹ̀ wọ́n lè lé wọ́n lè dira wọn mú wọ́n lè ṣe gbogbo nǹkan míì tó yi pé yóò jẹ́ kí ara ọ balẹ̀ fún ẹni tí ara rẹ̀ ọ tó bá ń wú kọ́ má fi bá di wípé yóò da fitina lẹ̀ o lè ṣe gbogbo ele ṣùgbọ́n kò gbọ́dọ̀ inu ilé ẹ̀gbìn Allah subhanahu wa ta'ala ó fi yan oríjìṣẹ́ ọmọ ya wa lóbìnrin wa ń béèrè wípé òun máa gbọ́ pé ó ti dárànà ṣùgbọ́n ó ti dàbò òun náà lọ́rùn ìbéèrè tí ọkàn béèrè ni wípé tọkọ wa bá ní dandan dandan láwọn fẹ́ wa. nígbà tí à ń ṣe nǹkan oṣù ṣé ká gbà fún ẹ má gbà fún ẹ má gbà fún ẹni kọ́ padà sí ààlà tí ọlọ́run ọba tó fi mọ́ ẹ má gbà fún ó lè di wàhálà ẹ mú sùúrù njó ní ná ṣẹbẹ́ ń gbá wẹ̀ ẹ ṣe wáàsí fún un látara wáàsí àṣetánì tó kì í mọ́lẹ̀. Ole lè túlẹ̀ ẹ̀ẹ́dẹ́rù ọlọ́run ọba ọ pàtàkì ọmọ ìyàwó sílẹ̀ ọba ọkọ rẹ̀ bá súnmọ́ ìbéèrè rẹ̀ wá ni wípé ìwẹ̀ mélòó lòun ọ wẹ̀ lòun ó ṣe wẹ̀ nígbà wo lòun ìdáhùn afa òun náà ni wípé ntọ́sẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ náà. yọ wẹ̀wẹ̀ ntọ́sẹ̀lẹ̀ kú kó tó mara iwe tí nǹkan oṣù tí ó padà wá wẹ̀ ńgbà tí nǹkan oṣù bá dá tán yọ wẹ̀wẹ̀ ntọ́ ti ṣẹlẹ̀ náà èyí ó tí bá wọlé èyí ọ̀tọ̀ ó ti wọlé wọlé ọkọ̀ ọkọ̀ ìyàwó dámira kò dámira ó gbádùn kò yọwẹ kọ wẹ kú kó tó di wípé ó ṣe nǹkan oṣù tán yọwọ àwẹ ti nǹkan kó fún dodo gan gẹ́gẹ́ bí kó fún alágbára na wọn ò béèrè jìyà má jìyà má ìjìyà ìjìyà kọ́ ìyàtọ̀ ní ìjìyà àtọ̀ ní ni tààràn rẹ̀ ìtààràn rẹ̀ náà ni pé yóò ṣe re tọ́wọ́ kò fi ọlọ́run ọba yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ istigfar ẹ̀rí wà pé yóò san iye kan but quantity rẹ̀ ní náírà nísìn ní mi ìṣọ̀lá àkọ́kọ́ ti ń bọ̀ quantity yẹn iye owó yẹn gan bá a ṣe ṣe òǹdíwọ̀n irun orí ọmọ zakat kilo ndiwon inshallah alkarim halkotun ba, kana wa lati inshallah ma asayana kala ma sa shanu wasu ajibana lo jazakumullahu khairan ami wa yak naam látọ̀dọ̀ àwọn ìyá wa àwọn àǹtí wa wọ́n fi àwọn béèrè ránṣẹ́ wọ́n ní kí ni àwọn nǹkan tí ó ba àlùwàlá jẹ́ àti wípé ẹni tí ó lálàá tí ó dẹ́rù bà àbí tí ó bà nínú jẹ́ irú àdúrà wo ni ó lè ṣe. now ntọ́balùwàlà jẹ́ ojú ọ̀nà méjèèjì yẹn náà ni ntọ́jáde ní ilé ìtọ̀ àti nílé ẹ̀gbìn ìyàgbẹ́ gbogbo ntọ́bájáde ń bẹ ọba lùwàlà jẹ́ tí ìbá ṣe pé ó ti di àrùn wípé kì í dúró tọ́ba tó bá ti ṣàlùwàlá lẹ́ẹ̀kan yóò máa fi òkú lẹ̀ tó ń túmọ̀ sí pé ìtọ̀ bá lùwàlá jẹ́ téèyàn bá ṣàlùwàlá tátọ̀ bá jáde lára rẹ̀ ó bá lùwàlá téèyàn bá ṣàlùwàlá tí màdí tó bá jáde lára rẹ̀ ó bá lùwàlá tí ó bá ṣàlùwàlá àmì tí èèyàn bá ṣàlùwàlá tí wòzí yìí bá jáde lára rẹ̀ èèyàn náà bá lu àlàjẹ kí ni yàtọ̀ láàrin wọn màníyì òun làtọ̀ ètí máa ń jáde nígbà tí ọkọ láya bá súnmọ́ ara wọn màdíyì òun ni èyí tí máa kọ́kọ́ jáde tí jẹ́ atọ́kùn kó tó di pé ọkọ wọlé ti bọ́ ara ìyàwó rẹ̀ èyí wọ̀dí nígbà tí ẹ̀ ń bá jókòó bí ìgbà tó ń tọ̀ lẹ́kọ̀ọ̀kan kìnnì kan máa jáde bíi tọ́ tí ó máa ṣe bíi ìgbà tó jẹ́ pé ó yàtọ̀ sí tọ̀ kìí ṣe ìtọ̀ gan kìí dẹ̀ ṣàtọ̀ kìí dẹ̀ ṣe màdí so gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n bà àlùwàlá jẹ́ iṣó bà àlùwàlá jẹ́ ìgbẹ́ bà àlùwàlá jẹ́. Aha. Uh -huh àwọn nǹkan tó jáde lójú ọ̀nà méjèèjì òun nìkan abẹ́ àti ilé ìyàgbẹ́ òun nìkan ni tí ẹnu ó mọ̀ yìí kò sí wípé ọba lo àlàjẹ́ náà tọ́ba wá lójú ọ̀nà tá a mọ̀ mọ́ nta ẹ̀yìn pàtàkì alasabili mu'tad. ojú ọ̀nà tá a mọ̀ mọ́ àwọn èèyàn wà tó bá rí nǹkan àbẹ̀rù bójú nísìn àtọ́ lára rẹ̀ ni eléyìí ọ̀rọ̀ mọ̀tàd yọkàn ni yóò ta lù wà lára kò túmọ̀ sí pé yọ wẹ̀ tó a bá fọ́ létí nísìn yọ dà ni àdánwò ni. yóò dẹ̀ yóò dẹ̀ tún àlùwàlá rẹ̀ ṣe bọ́dí kì í ṣe pé yọ wẹ̀ náà ẹran ẹ̀ńtà bá ẹ̀yìn ntí yẹn ṣe torí bá àlùwàlá jẹ́ wọ́n béèrè òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́sọ́là ní ẹran ràkúnmí iná láti dáa ara ní láti dà bí àlùjẹnu ni ó ní ká má kírun níbi tí ràkúnmí máa ń wọ̀ sí i mọ̀rọ̀dùrù ibìl kámá kírun bẹ̀ tá a bá jẹran ràkúnmí ká ṣàlùwàlà ká tó kírun but kò túmọ̀ sí pé ẹran yòókù tá a bá jẹ ká kírun torí ìlà ìdí tí wọ́n fi ní ká ṣe àlùwàlà ká tún àlùwàlà ṣe fún ti ẹran ràkúnmí kò sí níbi ẹran yòókù ẹran yòókù àgbò kìí sára ṣètánì láti dá kìí sára ná so ti yé báyìí nìsín kìí sára ná láti dá ràkúnmí nìkan lòjíṣẹ́ náà sàásàlà ń sọ kí lálàyé rẹ̀ tààbùdì ni a fi sẹ̀sìn ni kò yé wa bọ́lá wọn bá sì fi wọ́n jíṣẹ́ náà sàásàlà náà. náà ìbéèrè wa wá pé nísìn ẹni tó fawọ́ kan abẹ́ ń kọ́ ẹ̀rí méjì ló lórí rẹ̀ òjíṣẹ́ náà sàásàlà wọn bi léèrè ó ní. ẹni tí ọba fọwọ́ ẹni tó bá fọwọ́ kan abẹ́ńkọ́ ó ní ègégé ni nínú ara rẹ nígbà tí èèyàn fọwọ́ kan tán tàbọ̀ fọwọ́ kan náà ni but ẹ̀rí náà wá wípé ẹni tó bá fọwọ́ kan bẹ́ ọ gbọ́dọ̀ mamasa zakarahu falyatawadda kó tún àlùwàlá ṣe bó o láṣẹ pa méjèèjì pọ̀ fífọwọ́ fífọwọ́ kan lè wà ṣàwà ṣàwàtà ọ fọwọ́ kan bẹ́ látara wípé bí gbàtíyàn romance tó ń tó ń fọwọ́ kan bẹ̀rẹ̀ ara fi lè bákan ni èyàn ọ̀tọ̀ èyàn bá lò àlàjẹ́ ló tún àlò àlàṣe tàbí ṣùgbọ́n ẹni tó jẹ́ pé ọ ń wẹ̀ ni ó ti ṣàlùwàlá tàbí ó ti wẹ̀ níbi tó ti wẹ̀ tó ti ọwọ́ wa kan bẹ̀rẹ̀ just ordinarily bí ṣe máa ń kára. eléyìn ọ̀bàlùwàlà jẹ́ oorun òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní alẹ́ ẹ̀yìn náà wíká ọ̀sẹ̀ ojú méjèèjì tá a rí ó ní okùn tó so ẹnu fùrọ̀ tí ojú bá ti sùn okùn yẹn ó tù sallallahu alaihi wasallam ọ̀rọ̀ sókí ká ẹ wo ẹ̀yin ò ní wípé tá a bá ti dijú báyìí consciousness kò sí fún wa mọ́ ntí ó tó ṣẹlẹ̀ ọ̀rẹ́ ẹlòmíín ó jí pé a ọfẹ́ fòrùn pa wá lóorùn rẹ̀ kí lòun ṣe iṣó ní kula òun ọ̀dẹ̀ mọ̀ kọ́ wá dìde bá ń pé torí ń pọ́n sún pẹ̀lú àlùwàlà ó tún dìde ní ọ̀fẹ́ yẹn oorun ọba àlùwàlà jẹ́ oorun tó jẹ́ pé èèyàn ti lose consciousness ó lè kúrú lóòótọ́ ó kúrú lóòótọ́ ṣùgbọ́n ó ti ṣe báyìí ó ti ó ti gbàgbé tó ti fọ́ tó ti kúrò níbo ṣe wà ó ti bà àlùwàlà rẹ̀ jẹ́ so gbogbo àwọn nǹkan tí ó ni ó ó ti ṣàlùwàlà ó ń ìyàwó rẹ̀ ṣeré mọ̀dí ìwà jáde àlùwàlá ti bàjẹ́ Yo, yo, tààbà yóò tún àlùwàlá ṣe. The question now. ó sí lọ́wọ́ òun kò fọwọ́ rẹ̀ mọ́ dáadáa kò sí tó ṣe àlùwàlá tàbó ń bọ̀ ọ́ tẹ̀gbẹ́ mọ́lẹ̀ because nígbà tí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ́là ń bọ̀ ọwọ́ nu mọ́ṣáláṣí súnà ni wípé ká kírun pẹ̀lú bàtà aláwọ̀ tí a máa ń lò tá a bá dẹ̀ ti fẹ́ wọnú mọ́ṣáláṣí tẹ́lẹ̀ súnà rẹ̀ wọn mọ̀ bí wọ́n ṣe ṣe ń gbà òjíṣẹ́ náà sàn sàn dé inú mọ́ṣáláṣí ó wá yọ bàtà lẹ́sẹ̀ nígbà tí ń kírun lọ ìgbà tó wá yọ bàtà lẹ́sẹ̀ àwọn sàbí náà wá yọ bàtà lẹ́sẹ̀ rọ́dọ̀lá àná ìgbà tí òjíṣẹ́ náà sàn sàn kírun tán ni kí ló dé. tẹ́ ẹ fi yọ bàtà lẹ àwọn bàtà yín lẹ́sẹ̀ yín wọ́n nígbà tá a rí yín tẹ́ ẹ yọ ni ó ní bẹ́ẹ̀ ni ìgbà tí mò ń bọ̀ mọ́ tẹ̀ gbin mọ́lẹ̀ lọ́wọ́ ní kí wá bá mi kí n yọ bàtà kó tún àlùwàlá ṣe ẹ kó tún àlùwàlá ṣe ara wọn ni kọ́ yọ ni kọ́ kọ́ntínú eléyìí wà nínú àwọn ẹ̀rí tó lágbára lórí ọ̀rọ̀ dènà tó jẹ́ pé ìgbà tá a bá ráàyè á pọ̀ torí hmm, tá a bá rẹ́rìí lórí nǹkan tágbára wọn ò ó lè má jẹ́ pé ráàyè wà tá a mú nù níta mú tó tẹ̀ wá lọ́rùn bọ́ sí pé ká wá ṣàdánù kì ṣe àwọn tí wọ́n sọ bí wọ́n ṣe lè wò ìkẹ́jọ́ mi kì tó kì sàwọn là ń ṣá ẹ̀rí yẹn là ń ṣá ó dẹ̀ léwu. The question raised by our sister is what are those things that vitiate evolution? The things that vitiate evolution. center around those two places the urinary part and the anus that is urine, urine sperm and precoital you know uh, semination so also is you know flattening and going to toilet also eating the meat of camel vitiates ablution because the text of the tradition of the Prophet ﷺ is that whoever eats the meat of camel should renew the ablution. Not only that, deep sleep, the sleep such that makes one lose this one's consciousness which ablution. Because the Prophet ﷺ said, the rope that ties the anus are the two eyes. When the two eyes are closed out of sleep, the rope is loosened and anything happens. So that because of that, when you sleep, the type of sleep that makes you lose your consciousness, when you wake up, you go and renew your ablution inshallah now. ìbéèrè kejì ni wípé ẹni lálàá bóyá àláyàn dá àbí kò tiẹ̀ dá hmm. wọ́n ní àdúrà wo ni kò ṣe. tí èèyàn bá ti lálàá tó bá jẹ́ wípé apá ọ̀tún ló sùn sí kó ṣe a'udhu bi kalimatillahi tamati. من غضبه وعقابه وشر عباده ومن أمذات الشياطين وأن يحضرون قسبة قواش قوا تطفل قوا lẹ́ẹ̀mẹ́ta sí apá ibi tó kọjú sí nǹkan wá yí apá تبي yí padà sí kó ṣàlùwàlà kó mọ́ráká méjì wá tó bá yẹ pé dáadáa ni kọbẹ náà ọba yìí pé kọ́nà ọba yẹ kí dáadáa náà aláyọ̀ ọ̀sẹ̀ lẹ́sọ̀n tó bá yẹ pé aburú ni kọ́ sọ pé kọ́nà ọba yẹ ọ̀yà aburú náà aláyọ̀ kọ́ mọ́ dààmú ara rẹ̀ pẹ̀lú rẹ̀ eléyìí ti tó fún. Now, ah. the question was on uh, dreaming. If one had a good or bad dreams, what does one do? the Prophet has taught us that uh, you change the side on which you are lying before you had the dream. But before you change this, the side, you make the incantation. أعوذ بكلمات الله التامات من غضبه وعقابه وشر عباده ومن أمذة الشياطين وهي يطرون and you try to uh, blow your a with little saliva to the, to the place, to the side you were lying before the dream. And uh, you do that three times. Uh, one of the best ways also is to wake up, perform ablution and offer to Raka Nafla. Uh, supplicate to Almighty Allah subhanahu wa ta'ala to grant you the goodness for which you saw in the dream and bless you in it. And if it is evil or something frightening you saw in the dream, that may Allah protect and uh, guide you against it, I mean, happening to you. Therefore, as Muslims, you don't disturb yourself unnecessarily with uh, the dream. No. jazakumullahu khairan. àmì naam wọ́n ní uh, kí ni uh, opinion lórí kéèyàn boycott ọmọ ìyá àti wípé kí ni tí boycotting kí ni tó lè dálẹ̀. kéèyàn pọnmọ ìyá rẹ̀ tì nínú ẹ̀sìn kò dáa tí ìbá ṣe pé lórí bídíà a lè sọ fún sọ fún sọ fún kò tó fi wá di pé a pàtì tó bá jẹ́ wípé bóyá wọ́n ń jà wọ́n ní gbólóhùn asọ̀kan ni. Ah ẹ̀sìn tí àwọn náà táwọn méjèèjì jọ ń ṣe kó tó di wípé wọn wá wọ́n wá ń kọnu síra wọn padà wọ́n kàn ṣàṣìdànù ni ọ pàtàkì gan èyí tó bá kọ́kọ́ tètè túnúká tó fọmọ aya rẹ̀ mára òun jù nínú àwọn méjèèjì Islam ò wípé kí wípé kóńkó máa ṣe uh, Islam or by. Uh, the question which has just been asked is on keeping malice. Uh, how do we do? How do we solve it? Well, the only way of solving it is to go back to the drawing board. The Prophet ﷺ categorically says that whoever keep malice with his brother or sister, you know, for more than three days, they we they are just doing wasted effort with their ibadah. You know, Allah, they are they are in, in annoyance of Allah Subhanahu wa Taala. So, whosoever between the two of them uh, makes move for reconciliation first will have better reward. You know, keeping malice and uh, choosing in the society, Islam doesn't recommend it. Islam, uh, because that is antithetical to peace. You know, when you keep yourself in whatever you have against yourself, call yourself down and sort them out. You know, except in the case of those who are doing bid'ah. Uh, may seek refuge in Allah against bid'ah. Mm. Ah. Uh, now, ìbéèrè wa ilé ẹ̀kọ́ tó jẹ́ ti àwọn mùsùlùmí tí wọ́n ní bùkátà sí owó láti fi ṣe àwọn nǹkan tí ó mú lọ síwájú bá skul yẹn so wọ́n wá ní ọ̀rí àwọn owó yìí pé ṣé ìdí àwọn lè yá owó ní báǹkì láti ṣe kínní. rárá can you take loans from the bank usurious loan to assist Islamic cause no. You can perform ablution with urine. Yeah. Yes. Jazakum Allah khairah. Ah, Naam. Wọ́n ní ọmọ ìyá àwọn olóbìnrin tó jẹ́ Nasraniya ó ṣaláìsí. Ǹjẹ́ àwọn lè máa lo aṣọ rẹ̀ tí ó fi ilẹ̀? Bẹ́ẹ̀ni. Ah, that is a Christian relation, a sister who is diseased. Can we use any of his dresses? Well, there is nothing. If the, and <laughs> as long as there is no impurity in that dresses, you can use them. Ah, now, ìbéèrè wa wò pé ǹjẹ́ ọkọ lè ṣe niqab ní ọ̀ranyàn lé ìyàwó rẹ̀ lórí? Hmm, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ kọ́. tí ó bá rí wípé zọ́ọ̀yọ̀ àwọn àṣẹ sí ìyàwó òun òun fa fìtínà ọ̀ràn kó ṣe ní ọ̀yàn lè lórí ọ pàtàkì kó yàní máa máa mú àpèjúwe wa gbogbo ìgbà a wà níwájú Kaaba nígbà tí Saddam fi ọ̀rọ̀ problem Kuwait ṣe Kuwait ń ṣẹlẹ̀ àwọn ọmọ Kuwait wọ́n kó wọn wá sí mamlakata abit Saudiya kọ́lá wọn bá kótó ọmọ fi ṣe eh, ìlọsíwájú fún ẹ̀sìn torí orísun ẹ̀sìn nu ah, láti ìpìlẹ̀ ẹ̀dá inna awwala bayt wudi'a linnas lalladhi bi Bakka ọlọ́wọ́n bá fi èèyàn kẹ́ kìí dẹ̀ ṣe yun nìkan òjíṣẹ́ náà sàásánà sọ wípé hmm, ìsìláàmù bí ejò ni tó bá jáde nínú sàárẹ̀ tó bá rìn ká ibikíbi tó bá rìn lọ yìí máa bọ́ àwọ̀ rẹ̀ lẹ́ńbẹ̀ ṣùgbọ́n tó ṣe tán ò kí ni ó ṣe yóò padà sínú sàárẹ̀ ó ní ìsà islam ní Mẹ́kà àti Madina ń tọ́ sọ̀rọ̀. dajálẹ̀ ò ní rí bẹ́ẹ̀ dé ọlọ́run ọlọ́run fi sọ gbogbo ẹnu di maka àti madina kí dajal má bàa rí bẹ́ẹ̀ wò so nígbà tí incident ṣẹlẹ̀ wọ́n kó àwọn àwọn ọmọ Kuwait wá sí Saudi ọgọrọ wọn wọn ò bìkítà lórí ọ̀rọ̀ ẹ̀sìn ọmọbìnrin kan wá wá láti. ṣe tawaf nínú àwọn ọmọ Kuwait ni ó múra normally ordinarily náà bí bí mùsùlùmí ó ṣe múra kò bójú ṣùgbọ́n ọlọ́run kan fún un ní àdámọ́ kan tó jẹ́ pé tó o bá wò lẹ́ẹ̀kan ó tuntun wò àwọn tí wọ́n ṣe tawaf gbogbo bẹ́ẹ̀ dẹ̀ dàrú lẹ́sẹ̀kẹsẹ̀ ọmọbìnrin ni wọ́n ń wo direction rẹ̀ láṣọ kìí ṣe pé ó ní ẹwà kan tó wà extra i mean spectacular lọ títí ọ̀kan nínú àwọn ọlọ́pàá tí wọ́n ń ṣọ́ ibi tí ibi hajar al-aswad wípé káwọn èèyàn màmá jà ń bẹ̀ nǹkan kan lọ́wọ́ sáré wá ní osturi watch hack bójú ẹ̀ ọ̀dẹ̀ mú eh, aṣọ tó fi bu ọ̀run ọdẹ ọ̀rá fi bo imú wálẹ̀ báyìí wọláhì àwọn wọ̀nàwọ̀nà tí ṣètánì fẹ́ lò láti ṣẹlẹ̀ sára wọn ó dẹ̀ lọ ọlẹ̀ kí abẹ́ gbogbo àwọn yẹn dẹ̀ dojúbọ ọlọ́pàá àwọn ni jazakallahu khair tọ́ alẹ́ obìnrin nínú wa ń bí náà torí bẹ́ẹ̀ làṣẹ kẹfì lálẹ́ kì í ṣe pé ẹwà rẹ̀ ó ó ń ṣe tó ṣe kìíní jùlọ títí but àdámà rẹ̀ lè jẹ́ source of fitness. ọkọ wa wò pé wá o ó bójú o ọ possible irú ẹ̀yin lè possible wọn kìí ṣe pé possible wọn pọ̀ láàrin àwọn sisters láṣẹ wọn pọ̀ wọn pọ̀ láti dí fìtínà lọ bójú ọ pàtàkì tí ìbá tún wá ṣe báwọn náà tó bá yẹ pé ọkọ mo ní alẹ́ lòjó ìwọ ìwọ oyin ìyàwó mu pé alálẹ̀ ojú ni <laughs> ọmọ pé ntí máa dalérú bíi kí ọkọ kọjú sí kíbla kí àwọn kọjú sódì kejì kò tí tètè máa dalérú bíi rẹ̀ kò sí ọ̀ọ́yà àfìsìn lọ́hùn ni bíi tiẹ̀ ṣe mọ́kìfù rẹ̀ ìyàwó ni wípé alálẹ̀ ojú ni ó pe tán. mò ń fi ń sin lọ́wọ́ tí òfin tí òfin ní jẹ́ bí nifaq mò ń fi mo fi sin lọ́wọ́ ọba alálàkà kò sí ẹni tí ò sọ pé súnà ní inú gbogbo àwọn afa kò sí so ibi yo yóò pamọ́ the question raised by our sister is can, him, can the husband compel the wife to cover her face? to use niqab? Yes. If there is a pressing need for it, if the physiological constitution of the sister is such that makes her prone to fitnating other men outside. yes. yes. yes.